الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وجعل تعاقب السنين والأعوام عبرة لمن أراد أن يتذكر أو أراد شكورا القائل في كتابه العزيز كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها نحمده ونحمده سبحانه وتعالى ونستعينه ونشكره ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قضى بالحكمة وجعل لكل شيء أجلا معدوما وأشهد أن محمدا عبده ورسوله أرسله بين يدي ساعة للعالمين هاديا ومبشرا ونذيرا القائل في حديثه الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكون الساعة حتى تقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار رواه أحمد والترمذي وابن حبان صلى الله عليه وعلى آله وصحبه ومن صار على هدي وسلم تسليما كثيرا أما بعد فعباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإنها صيبها الجنة, الجنة دار النعيم طبقا لقوله تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إخوة الإيمان إن موضوع خطبتنا اليوم يدور حول وقفة بين عامين لأننا نعيش لحظات عظيمة نودع فيها عاما كاملا مضى تتناقصت فيه أمارنا وتقربت فيه أجالنا عام تصرمت أيامه وطويت صفحاته بمن سودعنا من الآمال عام حوى بين جنبيه حكما وعبرا وأحداث وعظات تحتاج من كل مؤمن بصير أن يقف عندها وقفات ومن الوقفات وقفة تأمل واعتبار إن المتأمل في أيام العام يعجب من سرعة انقضائها ومرور أيامها فما كاد الإنسان يستكمل أول العام حتى فجاء انقضاء انقضاء شهوره وأيامه وهذه آية من آيات صدق النبي صلى الله عليه وسلم ومعجزة من معجزات دينه الذي أخبر فيه بتقارب الزمان فهذه هي الدنيا ما هي إلا لحظات وهذه هي أعمار الخلق تنقضي تنقضي قبل انقضاء هذه اللحظات قال تعالى ويوم يعشرهم كأن, كأن لم يلبثوا إلا ساعة من نهار يتعارفون بينهم وقال جل شأنه ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة وقال جل وعلا كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار فكيف للآكل أن يتعلق بهذه الفانية الزائلة كم هو أولئك كم هم أولئك الذين تعلقت قلوبهم بهذه الدنيا حتى ظنوا أنهم مخلدون فيها فعاشوا لأجلها وسعوا لنيل كل ما طالبته أيديهم من متاعها وملذاتها حتى إذا ما حانت الساعة العمر إذا بالموت يقطع الأفراح ويهدم اللذات ويصرب من القلوب فرحها ومن الخلان خليلهم فيخرج العبد منها بما قدمت يداه ويبقى وراءه كل ما يج كل ما جمع من حطام الدنيا فعن عنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يرجع للميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يرجع آله وماله وعمله فيرجع آله وماله ويبقى عمله متفق عليه وكان أبو الدرداء رضي الله تعالى عنه يقول ابن آدم إنما أنت أيام أي أنت, أنت بنفسك أيام فكلما ذهب يوم ذهب بعده ابن آدم إنك لم تزل في هدم عمرك منذ يوم ولدتك أمك والحسن أن ملك الموت سأل نوحا عليه السلام ملك الموت سأل نوحا نبي الله عليه السلام فقال كيف وجدت الدنيا قال نوح عليه السلام مثل دار لها بابان دخلت من هذا وخرجت من هذا هذا موجود في تفسير القرطبي فالحذر الحذر من الاغترار بالدنيا وزينتها فإن الله حذر عباده من ذلك فقال سبحانه يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا وقال جل ثناؤه عن مؤمن مؤمن آل فرعون وهم وهو يحذر قومه يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الدار الآخرة هي دار القرار ووقفة أخرى وقفة محاسبة إذا أردت أو أدرك اللبيب البصير حقيقة الدنيا وتأملها فإنه لابد وأن يقف مع نفسه وقفة محاسبة طويلة لأن الله تعالى له بالمرصاد وسيحاسب العباد على الصغير والكبير والدقيقة والجليلة حتى يقولوا يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإنه لمن الكياسة يتخفف العبد من أثقاله بالسفر الطويل فيبادر إلى محاسبة نفسه ووزن أعماله قبل أن يأتي يوم الحساب ويضع الملأ الملك أو الملك لعدل الموازين يدعو الملك لعدل الموازين القسط ليوم القيامة قال تعالى ونضع الموازين الجزء ليوم القيامة فلا تظلم نفس فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين فمن أطلق لسانه أطلق بنفسه العنان في الدنيا ثقل حمله وكثرت ظلاته وشق عليه حسابه والعياذ بالله قال عمر رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا أنفسكم قبل أن توزنوا وفإنه أهون عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم وتزينوا للعرض الأكبر وتزينوا للعرض الأكبر يومئذ تعرضون لا تخفى منكم خافية وكتب مرة إلى بعض عماله فقال حاسب نفسك في الرخاء قبل قبل حساب الشدة فإنه من حاسب نفسه في الرخاء قبل حساب الشدة عاد مرجعه إلى الرضا والغبطة ومن ألهته حياته وشغلت أهواؤه عاد أمره إلى الندامة والحسرة فتذكر ما توعظ به لكي, لكي, لكي ما تنتهي عما ينهى عنه وتكون وتكون عند التذكرة والعظة من أولي النهى ويقول ميمون ابن مهران رحمه الله لا يكون الرجل تقيا حتى يحاسب نفسه محاسبة شريكه وحتى يعلم من أين ملبسه ومطعمه ومشربه ومعنى المحاسبة كما قال الإمام الماوردي رحمه الله أن يتصفح الإنسان في ليله في ليله ما صدر من أفعال نهاره فإن كان محمودا أمضاه وأطباه بما شاكل وضهاه وإن كان مذموما استدركه وانتهى عما عمل وانتهى عن عمل مثله فالمسلم يحتاج إلى المحاسبة لأنها توقف على عيوب نفسه وما نقص منها فينزلها منزلها ويبادر إلى إصلاحها وبها يعرف عظيم فضل الله ومنته عليه يعرف فضل الله ومنته عليه حينما يرى حينما يرى كيف أنه مع تفريطه وتقصيره في جنب الله يمد له في عمره ويدفع له في أجره في أجله فيكون ذلك عونا له في رد نفسه وكبر هواها ثم العمل على تزكيتها وتطهيرها كما كما قال مالك بن ديار رحم الله عبدا قال نفسه كلا ليلى التي صاحبة كذا التي صاحبة كذا ثم ذمها ثم خطمها ثم ألزمها كتاب الله وكان لها قائدا وقفة أخرى وقفة للتوبة والاستغفار ابتدت حكمة الله تعالى أن يقع العبد في الذنب والخطيئة في مسيرة حياته الدنيوية ومن لطفه جل وعلا ورحمته بعباده أن شرع لهم التوبة والاستغفار حتى يتجاوز عنهم يتجاوز عنهم ويمحو آثار سيئاتهم فعلى كل كل من وقع فيما يغضب يغضب الله ويوجب سخطه وعقابه يوجب سخطه وعقابه أن يبادر إلى التوبة ويداوم على الاستغفار قبل أن يأتي أن يأتيه الموت بغتة وعليه أن يعلم أن الأعمال بقواسمها فمن ختم ختم له بخير فليحمد الله ومن ختم له بغير ذلك فلا يلومن إلا نفسه فعن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال أنه قال فوالذي لا إله غيره إن أحدكم لا يعمل بعمل أهل النار حتى إذا حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيقسم له بعمل أهل الجنة فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيكتب له بعمل أهل النار فيرقلها والعياذ بالله من العذاب ومن النار متفق عليه إن إدراك عام جديد فرصة لتدارك التفريط والتقصير في جنب الله تحتم على اللبيب مراجعة نفسي وطلب رحمة ربي ليتجاوز عني ويغفر له ويعيده على أن يتبع ما أمره الله ويقلع عما نهاه عنه وهنا تتحقق له الخيرية بين بني جنسه فعن أبي بكرة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله أي الناس خير قال من طال عمره وحسن عمله قيل فأي الناس شر قال من طال عمره وساء عمله fi ọpẹ́ fún Ọlọ́run bá wa òun ni gbogbo kọdàrú táǹpẹ ní kọdàrà àti ń bẹ lọ́dọ̀ rẹ̀ pátápátá òun ló ṣètò bí gbogbo nǹkan ṣe jẹ́ tí ó sì ní sí àyípadà fún látọ̀dọ̀ ẹnìkan nínú ẹ̀ ní ọjọ́ ayé tí ń lọ tí ń lọ tí ń lọ tó sàn àtòrò yíyípo ara wọn. tọdún sì ń gorí ọdún ètò ọlọ́run torí ẹni tó bá fẹ́ máa rántí tó ti ṣáájú àti tó fẹ́ dúpẹ́ fọlọ́run ọlọ́run bá wa sọ wípé nígbà tálókè àmọ́ bá dé yóò dàbí ìgbà tí èèyàn olójú rẹ̀ lé ọjọ́ kan lọ láyé kàánà ń yawma yarawnaha yawma yarawna sáà. lam yalbasu illa ashiyatan aw duha yóò dàbí ìrọ̀lẹ́ kan àtọjọ́ kan a day and night kódà bí yẹn lo ọgọ́rùn-ún ọdún méjìlá yẹn eléyìí wà ní sùràtù nàzíàt àyà forty six. ọpẹ́ ni fún ọlọ́ọ̀bá wa náà atọrọ àlékún ká gbẹ̀fà nàbẹ̀ muhammad sallallahu ta'ala alayhi wa sallam àdìsá anabi tábì tẹ̀lé àyà yìí ni ọ̀rọ̀ tó sọ tánà tọmọmọ yìí gbà wá ọlọ́run kọ́ bá yọnu sí i oríṣiríṣi náà muhammad sallallahu alayhi wa sallam sọ wípé alùpùpù ò ní dé hátà taqaraba zaman títí tí a yóò sún pọ̀ mọ́ra wọn. àdéhùn yẹn imam ahmed gbé jáde imam tirimidi àdéhùn náà ìbàn àlùkìyámà òní dé yẹn nípa yóò ní parẹ́ títí tóun tọ́jú ayé òbí sún wọn àlàyé rẹ ni pé ọdún kan yóò dàbí oṣù kan tó ti wà yẹn nìyẹn sanadu kashahar àwọn wípé yìí ó ń bẹ sallallahu alaihi wa sallam ó ń bẹ inú àmì ìyanu tó ń pè ní mẹ́rẹ́kù. àlùkìá náà ní dé tọ́jú ayé ó fi sún kíkan tí ó fi sún tí ó fi kákò pátápátá tọ́jú kan ó dàbí oṣù kan tóṣù kan ó dàbí ijó ojúmọ́ àtó lọ tọ́jú ojúmọ́ àtẹ́ra wọn ó dàbí ọjọ́ kan gẹ́gẹ́ báwọn èèyàn ti máa ń gbéra wa léèrè lónìí. sépọ̀ lálẹ́ jùmọ̀ Allahu Akbar àbí tó jùmọ̀ ń sọ̀rọ̀ wáyé báyìí bẹ́ẹ̀ náà kan wallahi bẹ́ẹ̀ ń sọ kan bẹ́ẹ̀ náà lẹ́ ń sọ kan bẹ́ẹ̀ náà lẹ́ ń sọ kan àdìsá ni Ọjọ kan yóò dà gẹgẹ bíi ọjọ kan yóò dà gẹgẹ bíi wákàtí kan. kò sí bẹ́ẹ̀ ti fẹ́ pín yẹn lè rí pín àbí kẹ́ ẹ fi tó kù lẹ̀ lọ́jọ́ yẹn kẹ́ ẹ lọ sùn ẹ lè rí pín tẹ́tẹ́ sí ẹ lè ti tán yóò dàbí wákàtí kan wàtàkùnù sáàtú àdọ́rùmọ̀tì bìnnà wákàtí kan wá dàbí ìgbà tẹ́ ẹ fi kẹrosíìnì sí ntẹ́ ẹ fẹ́ sọná sí bẹ́ẹ̀ ti sọná sí tó ṣe wákàtí kan dàbẹ́ eléyìí nǹkan ò kọjá one second àbí kọ́mọ́tò bẹ́ẹ̀ ẹnu gbà bí náà ti bùn ọparí bó ṣe wà láàdí sànẹ́bí nìyẹn lọ́lọ́gbà ọ̀gá láàrin wàhálà torí bẹ́ẹ̀ ó ní obì ẹ̀ka ṣàkíyèsí àwọn àsìkò tó ti lọ àdéhìí wà nínú ẹ̀ ká pìpìà fún tọ́lọ́mbá lókù tá a lò torí àmọ́. bí bá a wà nínú ẹ̀ náà ní òpin ẹ̀ ẹ sá mọ̀ pé ẹlòmíì ò sì fayé lẹ̀ lónìí inú ètò ọlọ́run àwọn ọmọ a lè sọ pé lágbájá ẹni tí ń sọ̀rọ̀ náà sì lè lọ rẹ̀ kó mẹ́ a sá mọ̀ pé inú ètò ọlọ́run gẹ́gẹ́ bá a ti mọ̀ ẹlòmíì ò sì kó láyé lónìí yóò sì kó kóòrò tó wọ̀ ètò ọlọ́run inú fi jẹ́ pé àmọ́ bóyá bí tá a lòdè náà ló parí sí. ṣùgbọ́n à ń plan fún alẹ́ àtọ̀la àtòsù àtọdún hmm, ẹ wo plan two thousand and fifteen lásán ẹ wo fìdínà ẹ kìí ṣe gbogbo èèyàn tí ń rọ àgbá tó sì ń kanrí mọ́nú kìí ṣe gbogbo ẹ̀ náà lójú two thousand and fifteen nínú ètò ọlọ́run kátó wá sọ ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀ àtàwọn ọdún tó kú ọ̀rẹ́ pẹ́tẹ́. àwa lo ọdún kan tán bá a ṣe lò tán yìí alhamu lè hijiri one thousand three and um, four hundred and thirty five àlòtán báyìí one thousand four hundred and thirty five years. tánàbí fi kà sílẹ̀ sallallahu alaihi wa tó ti lọ nà nígbà tí pọ̀ kò sá lọ Ọlọ́run ni ó lọ ìtàgbẹ ní ìyìn tó wọ́n fẹ́ ká máa ronú kàn ká máa ayé kì í rẹ̀ ni wọ́n ní á ṣe ẹ̀rọ àwọn yẹn tó daṣọ tó lọ fíìdì táwọn lọ ọmọ máàcì táwa kan ò ní yà sí gbàdé ò lẹ́sẹ̀ lẹ́nu là gbàdé èsè tó tànábì sallallahu ta'ala alaihi wa sallam ẹni tí ó sì lọ ẹni dòlè abíhá lọ sí sọlá ẹni tí ó lọ ẹni dòlè bíbír ó ní orí wí ni bóyá ìsàn kò fẹ́ nìkan tó sọ padà dálẹ̀ ni ẹni tí ó lọ ló máa sábàbí tó wò sí lọ ṣùgbọ́n eléyìí tí wọ́n máa sọdún ẹ̀yìn kì í sọdún nínú Islam yọdún ìjírádé oríṣiríṣi ìjókòó àdúrà nígbà tó tún jẹ́ òtí ìdè tí ò sì parí sáàmù ti gbádàgbọ̀n lọ́bí àdúrà ni àì ti gbádàgbọ̀n lọ́bí àdúrà a máa ń sàdúrà bí bá wà kò sínú ètò ànábì kò sínú ètò Islam ọjọ́ tá sọ àti rẹ nìkan mẹ́rin kan wá pé ẹ̀rí pọ̀ ẹ̀rí mu wa kó ó parí tó lẹ tí ò lẹ́sẹ̀ mú wípé wọn bá ànábì pé wá ànábì kan sọlọ́lọ́ ọ̀tàlá ọ̀sálám àwọn ará ilé wa sọ pé ti jáde wọn lọ bí àdúrà gbogbo àbáàní ẹ̀ra challenge pátápátá àti gbogbo imam kọ́mọ àdíìsì kan tó lẹ kan mọ wá ọ̀kan àbí kó jẹ́ sáà náà ní gangan ló ọ ti yá báyìí ibi àdúrà tá a lọ. tàbí pé wọn bá ń lé sọ pé wọn àwọn lọ bí àdúrà ni káàwa mú oríṣiríṣi ibi tánàbí lọ sọlọ́lọ́ ọ̀dà àgbọ̀là tó kékeré sẹ́ni olé lójókòó sí máa lọ bí tó pọ̀ ọ̀kan náà tó fi wá kó láyé tó tó a kẹwàá àbọ̀ ẹ̀ wá tó kódà tó tún lẹ báàgì náà tọ́nu wọn ò ní bèèrè nígbà tí ò sínú torí pé wọ́n ń gbàbẹ̀ wọ́n ń jẹ ni kò sẹ́ni tí ì jẹun ẹni tí máa ń jẹun tálíkà làwọn tá à ń sọ̀rọ̀ yìí náà tálíkà dáadáa pàápàá ṣùgbọ́n àyífẹ́sì jẹun a máa ń sọ tẹ́sìn bá bá torí ẹni tí ó sìn lọ́hùn nítorí ọlọ́hùn láti máa ń sọ bẹ́sì tèrí gangan kódà kó jẹ́ pé ń táwa náà ń sọ àṣì àbí ń tá a ṣe àṣọ. ntọ́rọ̀ ẹrẹ irú yẹn náà lọ́rọ̀ máa ń jíra. a ah, kankan tá a fẹ́ ṣe ju ká mọ kí ń pè ní lọ ká sì fi wà ní wa. Ànábì sallallahu kò họ kúrò ní Mọ́kà fìdínà sì kọjá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ bọ Mọ́kà. títí di ìgbà tọ́lọ̀ fi ní òfin Mọ́kà lẹ̀ àwa ń ka fífi Mọ́kà lẹ̀ náà lọ sí ti lọ padà síjọba Islam kó tó tún di péjọba yẹn darí padà sí ìjọba islam mọ̀dínà náà mi ti ṣe tó fi kó láyé o ṣùgbọ́n kó tó di pé mọ́kà náà di ìlú islam pátápátá làwa ń kà èyí ló di one thousand four hundred and thirty five years thirty five years yẹn ló wá parí báyìí ó kù èyí tó lù jẹ́ thirty six tá a tún fẹ́ mú yìí ọdún kan síbẹ̀rẹ̀ ìparí ọdún kan síbẹ̀rẹ̀ ọdún mi. tó sì jẹ́ kó ń lọ́dún lọ́dọ̀ ọlọ́run ó ń lóṣù lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run kò ti jẹ́ january dé december ǹjẹ́ bá náà lọ́dọ̀ pé iná oṣù méjì láti lóṣù lọ́dọ̀ ọlọ́run ọba náà iná inú sátú ọba iná ìdẹ́ta ṣòhórì dájúdájú òǹkà àwọn oṣù ríńdà lọ́ọ̀hìn lọ́dọ̀ àlọ́ ìsìnà àṣàrọ̀ ṣàhàrọ̀ sí kìtàlìlà méjìlá ni wọ́n nínú ọlọ́run kì í ti twenty four débi muharram dédòlè hijab àti january dé december rárá méjìlá ni kò sì lè jẹ́ january dé december ìta ń iná ni tó parí lónìí ìta èèyàn ń kà kò parí ìkẹwàá rẹ ni wọ́n ń kà lọ báyìí àwọn oṣù yìí sì ní nǹkan ṣe ọmọ ìyá mi tí bá láàárọ̀ tèyí tí ń bọ̀ àbí èwo torí lòlìyíjà ti parí báyìí o muharam la fẹ́ bọ́ sí ẹnìkan wà lè fi gbàdá gbọ̀n pé ńgbà náà fún mi bí sàǹgbà yẹn wọ́n á fẹ́ lọ ṣe alhajj al-akbar ńlá tí máa ń fa kéèyàn lọ àràfá ẹnìkan lè lọ àdìkára fárí wá dìde nísìn pẹ́pẹ́ táksì ni ó wọ̀ lọ àràfá kó náà wà lọ́dájọ́ kó bẹ́ẹ̀ sọmọ kéèyàn lè wọ mọ́ọ̀sì àtẹ́sán kéèyàn ṣe náfìlà yóò ti gbàládá tí ẹ̀ máa ṣáájú bẹ́ẹ̀ ó tún dìdù lè níjà míì tọ́lọ́ba ni ó bá yẹ̀ láyé ọmọra lè yẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bí téèyàn tí ẹ̀ bá ṣe ọmọra kò ní débi gálálà dì ń dé kò ní lọ arọ́pà kò ní lọ mùsálífà kò ní lọ bímínà àwọn àyè gálálà dì máa lọ nìyẹn ẹni tí ó tó múra òní kọjá bẹ́tùlá inú mọ́sálásí ọlọ́run ní maka kò kọjá bẹ̀ gbogbo tí jẹ́ múra kọjá kò sí ẹ̀yìn ìlú ń bẹ̀. ẹ wo rọmọdọ́ọ̀nù bákan náà ọtún mi bá dé ẹ wo muharram tá a fẹ́ bọ́ sí i ó ti tún gbà tí mo ra muharram mi bá dé pẹ̀lú àwọn ọlá tí ní àwọn oṣù tá yẹn tó ní nǹkan pẹ̀lú oríire téèyàn bá kọ́rọ̀ àwọn àsìkò yẹn gẹ́gẹ́ bọ́lá wọn bá ti fẹ́ tó bá jẹ́ mùsùlùmí tó mọ̀ pé mùsùlùmí lòun tó sì ń fi tọ́lọ́ wọn bá pè lẹ́sìn ojú orí ọlọ́ tí èdè pé ń ṣe ń ṣe ń pé kí wọ́n lè mọ̀ páwa náà ṣe. bàbá ń kíyèsí bọ́jú ayé ti ń lọ èyí ó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún báyìí. ńgbà tá a bá ń yóò dàbí ìgbà ni wàhálà àbìfò ẹ̀ ṣe dìgbà tẹ́ ẹ ti fo oṣù mẹ́ta ọ̀dà alápèjúwe rọmọdán míì ní ìsìn àti fẹ́ẹ̀ máa kẹ́ra tó akómọra rọmọdán débẹ̀ náà ibẹ̀ kọ́ torí muharram la oṣù kẹsàn-án sì ni rọmọdán ìgbà wo la wá lọ sí orin ìdìtà aláǹsọ̀dọ̀ rọmọdán débẹ̀ ló ń jọ mẹ́ta yìí tá a bá ti bẹ̀rẹ̀ mọ̀ haram ti ó di ká máa sọ pé àwẹ̀ ti súnmọ́ àwẹ̀ ti súnmọ́ àwọn sọ̀hábà rẹ̀dọ̀ àwọn ọ̀sára rẹ̀ yín tó náà mọ̀tẹ́lẹ̀ bá ti kú bí oṣù mẹ́fà àwọn ti palẹ̀ mọ́ fún àwọn tí èsì sọ̀hábà tó kù láyé lónìí tí èsì tàbí tí wọ́n mọ pàtàkì àwọn àsìkò yìí èyí tó bá tún ń bọ̀ wọn máa rán kan pé akọlọ́hún sájẹ̀ mọ́ ọbẹ̀ wọ́n mọ bọ́jẹ́tì fún lọ́dọọdún wọ́n bọ́jẹ́tì níjọba ti bọ́jẹ́tì fún hajj bẹ́ẹ̀ làwọn ni wọ́n bọ́jẹ́tì fún hajj bẹ́ẹ̀ wọ́n bọ́jẹ́tì fún rọmọdọ́n ẹlòmíì ti gbà pé rọmọdọ́n o ò ní ná owó tó kéré sí ten million naira lápèjúwe àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ àwọn lárúbáwá ń ṣe bẹ́ẹ̀ àwọn òyìnbó ń ṣe bẹ́ẹ̀ wàláhì làbí tí wọ́n ń fàyọ nínú owó ọlọ́njà ta àfi tí òun ọ̀bá wọ́n bọ́jẹ̀tì fún inú ló fà tó fi jẹ́ pé oṣù kan ni tó jẹ́ pé kí gbogbo ayé gbogbo ọdún bá rí bẹ́ẹ̀ hadley lẹ́bìlẹ̀ mẹ́tálíkà lẹ́bìlẹ̀ mọ́lòsì nígbà táwọn ti bẹ̀rẹ̀ muharram kì wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n palẹ̀ mọ́ fún wọn palẹ̀ mọ́ fún ìmúra yìí tó ń bọ̀ nìyẹn tọ́lọ́mọ kádàrà pé èèyàn sẹ̀mí dìgbà náà. ọlọ́run bá wá fún ara àwọn àwọn àyà kan ẹwọ tó bá tó wúnú àyà forty five ọlọ́run lọ́jọ́ tá a kọ ọmọ kà á ń tó ilá sáà dámì nàhárí fún àbí náà eléyìí kéré ju tàkọ́kọ́ lọ ọlọ́run ní yóò dàbí ìgbà yẹn ọjọ́ kan àtọ̀rọ̀lẹ́ rẹ̀ lánàá ìrọ̀lẹ́ ọ̀sán pọ́nbélé lẹ́yìn lò tí ó sì jù bẹ́ẹ̀ lọ tó sì lo fifty seventy eighty years ayé alukura lọ́nà ní sọ̀rọ̀ ayé mi tó sọ pé nígbà tárí kí a máa bá dé wọ̀nyẹ̀ wọ́n máa tẹ́kọ́ mú sáà yòókù sí mú ni mú jerry mú nà má ládi tú bẹ́ẹ̀ rọ̀ sáà eléyìí tún kéré ju ti sáà fún sàtánì sí lọ àwọn kòkì. wọ́n máa búra ọlọ́run ní yókù símù àlìmújúrìmù àwọn mùjúrìmù kò kí ó máa búra máa ládì tó gẹ́rọ̀ sáà wọ́n ní àwọn òsì lójú ànáwà lọ ẹ̀fọ́ àwọn táìmù sí. àwọn òsì máa ládì tó gẹ́rọ̀ sáà àná àwà ní sáà nínú èdè tí ò bá ti jẹ mọ́ ìtumọ̀ àlìkìyàmọ̀ àmọ́kẹ́ àlìkìyàmọ̀ náà ní sáà ṣùgbọ́n nínú àyà yìí wákàtí kan. tí àwọn òsì lójú bẹ́ẹ̀ lọ. ọlọ́run sọ pé ká ẹnà ń yọ ọmọ ọ̀nà máa yọ àdúhùn àlùkìyàmọ̀ náà tún nìyẹn ọjọ́ tí wọ́n bá gbàdé ńdọ́lọ́wọ́n bá ṣe ládéhùn yẹn ni pé ayé ò ìdájọ́ ọlọ́run wọn bẹ̀rẹ̀ áádà wàádù lọ. làmìyàlbàtò ìlàsà àdàmínàhà ó dàbí ayàtọ̀ ìtàkọ́ kalẹ̀ kan wọ́n sọ pé ah, nínú làkọ́ wákàtí kan lọ́sàn náà làwọn ti àbọ̀sán gbà tó wá rí bẹ́ẹ̀ tó bẹ́ ọmọ mi ọmọ èèyàn ọmọ kóró àbámọ̀ bẹ́ẹ̀ tó wá yẹ kó wá jẹ́ pé irú ìsẹ̀mí bẹ́ẹ̀ irú ayé bẹ́ẹ̀ ó ní ọmọ èèyàn fàáṣú lè ajílẹ̀ ha náà wá jẹ́ pé torí ẹ̀ nìkan lọ́mọ èèyàn ṣe ń sẹ̀mí tí ò ní sísàlùkì àmọ̀ ń bẹ̀ rárá wàláì kò sápọn lé bẹ́ẹ̀. kò sí dáadáa bẹ́ẹ̀ kò sí sóore bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú ayé bẹ́ẹ̀ tí ó dàbá mọ̀ nìkan lèèyàn fi ń sẹ̀mí tí ò sí ìran kan pé yóò bá ojú rí ọlọ́run bá pàdé torí kò sí tẹ̀rẹ̀ láyé kò sóore níbi ayé bẹ́ẹ̀. wàsá òdìnnà ìlẹ̀kùn làmẹ́ sọ́lá bàtọ̀ àìdíhìn tó jẹ́ pé nǹkan tí wọ́n ń ràn kàn táwọn fẹ́ dá àwọn fẹ́ níbẹ̀ nìkan ni wọ́n ti ṣiṣẹ́ tọ̀ wọn ò ṣiṣẹ́ tọ̀ nǹkan tí wọ́n dé bá lọ́dọ̀ ọlọ́run bá lọ́jọ́ gbẹdọ̀ kìíyàn kò sóore níbi ayé bẹ́ẹ̀ torí pé nínú ayé bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí pé lójijì hánà tá àtúnyẹ̀ rúmù lásìkò tó lọ́sọ pé èèyàn lòyìn ọba dé kò sí táwọn ọlọ́lá ti máa di kò sí tí wọ́n fi máa rà á tí wọ́n bá máa fowó rà ká máa kó láyé sàgbéjọba máa di ilé oṣù ńgbà míì tí wọ́n máa lọ bí méjì mẹ́ta àbí kí wọ́n tẹ̀ fowó oṣù kó máa gbà láwájú wàláì kankan ìrírí gbà mọ́ mo tún bá búra tó bá jẹ́ pé owó rà kéèyàn ó máa tẹ̀mí lọ kó má kú nǹkan kan ní lọ́dọ̀ yín àbí ẹ̀ bá pa pẹ́rẹ́ńtẹ́sì ló kù. ńgbà tó owó rà náà lẹ̀ rówó oṣù gbà yìí inú gbogbo àláwáǹsì ni ò sí yìí là ń dasẹ́lẹ̀ dasẹ́lẹ̀ lọ́kùnrin àwọn kan sọ pé ok àwọn kan dasẹ́lẹ̀ wọ́n sì wá wọ́n mú jẹ wọ́n sì rẹ́tọ̀ wọn gbà ó yá àwọn náà bẹ̀rẹ̀ lẹ́yìn tiwọn. bá a ṣe bá a ṣe gbogbo láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí ní ti bá a ṣe ń lo orílẹ̀-èdè yìí táwọn kan bá ti sinmi tí wọ́n jẹ́ arábúrábú tí wọ́n rí tíntín gbà nínú ẹ̀tọ́ wọn àwọn kan bá tó bẹ̀rẹ̀ pé ó dà kò burú tó wáyé pé ọ̀nà tá a ti máa gbẹ̀kọ́ nìyẹn àwọn náà tó bẹ̀rẹ̀. ibẹ̀ lọ́jọ́ ayé òtí tán ìdá àbìlímọ́ ó ti yàtọ̀ òlà àfọ́rọ́ lẹ́bàá rí pé ikú já okùn ayọ̀ ìdí wọ́n rí sínú wọn dùn ikú ó bàjá. bákan náà yóò fọ àdùn yẹn pátápátá àdìpọ̀ gbà tí wọ́n ń yọ̀ sí tẹ́ni tí ń yọ̀ gan bá ń sẹ́kù sáyé tí ò bá lọ tí ì bá tẹ̀pẹ́ kú mú lọ kí n tí ń yọ̀ sí ó sì bọ́ lọ́wọ́ ẹ̀. gbogbo àwọn èèyàn máa ṣàkíyèsí tí wọ́n bá ti rí nǹkan nínú nǹkan sáyé tí wọ́n mọ̀ ní ayọ̀ ìdáàbòbò bí òṣèlú bọ́ mọ́ òun ni wọ́n máa ń sánà ẹ̀ pàápàá jùlọ àwọn olóṣèlú. wọ́n fẹ́ nìkan joyè ọdún kẹrin àkọ́kọ́ ó lò èkejì ó lò ẹ̀kẹta ó lò ẹ̀kẹrin ó lò wọ́n tún láàtò fún ní omi ìsì òun náà tún dúpẹ́ pé adúpẹ́ pé tó fẹ́ fún wa sí o. òun nìkan náà kò lọ lé kábọ̀ o láwọn ọdún mẹ́rin mẹ́rin mẹ́rin ta kalẹ̀ kó ṣe kó lọlé kábọ̀ òun náà tún ni òun náà tún ni òun náà tún ni. wọ́n bá tún ní àwọn kan fẹnu kò pé òun náà làwọn tún fẹ́ oní adúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ pé fẹ́ràn wa tó báyìí tọ́lọ́wọ̀ wá ní yọwọ́ kó ń bẹ́ẹ̀ báyà. wọ́n yìí jẹ tó tán kó jọ ẹja mi wọ́n yìí jẹ tó tí wọ́n kó jọ wọ́n máa ń filẹ̀ fáyé ni. ìsìn bẹ́ẹ̀ Nàìjíríà wọn lè jẹ́ ẹ̀ ẹ wo orí owó iye àwọn ìjọba ayé ẹ wo nǹkan tí wọ́n ti gbẹ́sẹ̀ lé nínú ọ̀rọ̀ nàìjíríà tí wọ́n mọ̀ wọ́n á yọ díẹ̀ díẹ̀ lẹ́pẹ́ ẹgbẹ́lẹ́ ìyẹgbà ẹgbẹ́lẹ́ ìyàfún yín ìlú ìwọ̀n sì ti kó lọ àwọn nǹkan yẹn sì kọjá bọ́jẹ̀tì nàìjíríà ẹja mi ti bá ń parọ́ toró lè yín jù mí lọ ìtí wọ́n ń kó lọ òkèèrè tí ń bọ́ sọ́wọ́ ìjọba ó ń jọba ó kọjá dábìí bọ́jẹ̀tì fúrílẹ̀ ẹnìkan òun nìkan ọkọ ntí ó tọ́jú séètì kan tí ó sì máa yọ bí ìrànú ṣúgà tí ó máa gbádùn bí ìrànú ṣúgà bẹ lọ́wọ́ ẹnìkan tó tàbá sọ pé kò nìkan máa ná tó kó tí orí nǹkan pé lu séètì ó sì máa gbádùn bí ìrànú ṣúgà sọ pé ká tó wá sọ pé ìjọba tẹ́ báyìí ìjọba kan ah, kan. nílùú afọ́jú abiyì èèyàn ni kò sẹ́ni kankan tó ṣèjọba Islam ní gbogbo ìjọba tó ń ṣe lórílẹ̀‐èdè kódà kò súnmọ́ kò súnmọ́ rárá ṣùgbọ́n lójú kan nílùú afọ́jú ṣebí gbogbo bíi tẹ́tí ròyìn péjọba alágbájá a ah, ó tíra ẹ̀ ó tíra ẹ̀ ṣebí gbogbo ẹ̀ náà là ń rìn kọjá gbogbo ẹ̀ náà là ń gbà kọjá ṣùgbọ́n ńgbà ti bá sọmọ èèyàn jẹ́ tán tó yẹ pé ọmọ èèyàn kan wà nínú inú fo àyàfo ẹ̀mí ẹ̀mí kan lọ òkè ń lọlẹ̀ ẹ̀mí ò tí ì bọ́ àlójá máa sọ pé lágbájá tíráì mi wá ṣe máa ń ṣèjọba ní Islam lẹ̀ bá wádìí tẹ ẹ bá mọ̀ kò sí ìdẹ́ni gbèsè pẹ̀lú wọn bó tẹ̀ jẹ́ pé Islam ò kò gbèsè pé kẹ́ ẹ gbé wọn sépè kẹ́ ẹ gbàdúrà fún ọkọ́ lọ́wọ́ yín wọn sí dáadáa Islam pèpè sí àmọ́ òun yẹn máa gbé wọn sépè ní o dábà gbé wọn sépè dábà ń wò èpè ẹsẹ̀ bí ẹ̀yìn òjòmọ̀ ẹ̀jẹ̀ náà ni. nígbà tí ọ̀kan náà olùmọ̀ wa wọ́n ní èrò inú mútọ̀ ń mugbó ẹni tí ń wa mútọ̀ ń mutí èrò inú mútọ̀ ń mugbó ọkọ̀ wa yí dànù tán ẹ wá ń gbẹ̀bí fúnra ẹ ń gbẹ̀bí àwọn ti èrò ń gbẹ̀bí fún dẹ́fà dẹ́fà ń sọ pé sójú tẹ̀yìn náà fọ́ wọ́n ní ìjà tí ń bẹ nílẹ̀ kó tó parí àfikárẹ́ ni tí òmù kan tí òmù mú kù mù bẹ́ẹ̀ lára ìlú lórílẹ̀‐èdè yìí àtijọba aráàlú àtijọba náà ni wọ́n ń hùwà bẹ́ẹ̀ tó mùmùkùmù táwọn aráàlú bá hùwà kí wà láàrin ara wọn wọn ní àwọn àdàkọ ààrẹ tó bá wà bẹ́ẹ̀ ńgbà náà wọn ní sèǹtẹ̀ ń dánwò náà tà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní ìsìn yẹn yìí karambà ní èyàn tẹ́ẹ̀mọ̀ sọ pé ìjọba ìjọba ìjọba ni níjọ́ tẹ́ẹ̀ bá sì tún sọ ìjọba náà pé ah ìṣèjọba ìjọba tó àwọn ìjọba ìwọ̀n tẹ̀ wá láàánú èèyàn ìkàmọ́ ni wọ́n bára ìlú àtijọba tẹkinọ́lómìnirè nù ṣùgbọ́n súnà nàbì sọlọ́mọ ọ̀tàlá àríwàsálà kí kẹ̀ máa ká wa lára ni bó ti òkú wọn burú tó níta máa bẹ lọ́wọ́ ni pé Allahumma wálé òmùrọ̀ náà kìá kìá rọ̀ náà àtẹkùtù àtàn lórí eléyìí wàlá ti wálé òmùrọ̀ náà ṣèrọ̀ náà àdúrà ńlá ni ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà àwọn ìṣerú ẹ̀ gbéjọba orílẹ̀-èdè wa lẹ́ni tí ó jẹ́ ni ẹ̀sà ẹni abí tí ó jà láàánú lọ́wọ́ má sì gbélé kó kí tí ó fà wá lé mọ̀ lọ́wọ́ táwọn ẹni ti máa bẹ lọ́hùn bó ṣe kọ́ wa ká máa bẹ lọ́hùn ṣùgbọ́n yìí máa tú sí ni pé tí ò bá ti sí lágbájá kò nítumọ̀ ọlọ́run wà ní yíyàn síbẹ̀ ẹ mọ̀ wá rí pé kò nítumọ̀ lóòótọ́ ẹ fọ̀rọ̀ bọ́ lọ́hùn ẹ ẹ ṣe ẹ gbégbèsè kankan kẹ ẹ kó lọ́lọ́run lọ́wọ́ rí bẹ́ẹ̀ ẹ sì fẹ́ ẹ kọ̀ ìlú kọ̀ǹtòrò yín ayé àtàríkì àmọ́ ọwọ́ ọlọ́run ló gbogbo ẹni tí ọba àti dá wọn dá wọn nì máa dá wọn dára wọn nì. ẹ̀yà lẹ́bí ń ṣèjọba èèyàn wa aláwọ̀ wa ọmọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ẹnjọ́ wọlé ìyìn tí ó ṣokùnfà kágbáyé gbádùn ní rọrùn táyé ó tòrò fún wa tábìrí wọ lọ́ọ̀bá náà sìn irú ẹni bẹ́ẹ̀ ni kọ́ yàn nínú ìlànà Islam ẹ sọ pé lágbájá a kàn máa ń pé ẹni eré sì ní lágbájá tó bá jẹ́ pé òun wá pọ̀ àti tó bá débẹ̀ mọ́ fi dà wá ìsìsì pé lágbájá báàrẹ àbáwọn tó jẹ́ sọmọgbì ẹ̀ tó bá jẹ́ páwọn gan-an fẹ́ra wọn bíi Boko Haram tí wọ́n ń dúyàn lọ́rùn báyìí ara àwọn kan tó sọ pé àwọn náà ní jẹ́mọ̀ sí lọ́wọ́ tíráì wàláì làwọn lórílẹ̀-èdè pé ẹni tán dúyàn wọ́n kàn fọ̀bẹ sí lọ́rùn ni kì í ṣe pé bóyá wọ́n kàn mọ̀ọ́mọ̀. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ torí wọ́n torí wọ́n bóun ayé pé ẹ sá fún mi ń tèmi kí n jẹ bó bá ṣe lè rí kórí òun làwọn èèyàn ń jẹ ntọ́pọ̀ lọ́wọ́ ní tẹ́lẹ̀ tí kìí fẹ́ sọmọ nàìjíríà náà síjọba nìyẹn kìí sèjọba kìí sèjọba nìyẹn ní islam báyìí ti ń lo ayé nu ọdún kan wà yípo ọdún méje yípo ìgbésí ayé ọmọ yìí wọ́n á yípo lórí bẹ́ẹ̀ ládùúníyá ayé àwọn òní tẹ̀ wọ́n lọ́wọ́ wọn á láàdì ìnà wọn ò sì rí sáàlù kìá màsí. ẹ̀sán kìdìmú náà kà sí lásáàtì àǹkùsì hìm wàyádìhàbọ̀ ní ọmọrò làdúnyà wà ládìínà ọmọ èèyàn tó bá pẹ́ láyé wa rò pé tí ó ń ti gbèsè ayé ìsinmi o apá ni gbé mọ́tàrà yìí ọlọ́run ọmọ yìí táwọn ti pa ní hajj ọdún kan mo sójà tí sọ pé ah wíwá tó ń wá òun wá o ó wà ní sábìsì o ah, ti jìnnà wàláhì bí sọ́jà tó wà ní sáfíìsì ní sọ bẹ́ẹ̀ ó láàmọ iṣẹ́ kí iṣẹ́ tán bẹ àwọn àmọ́ iye táwọn wára àwọn ṣe torí báwọn wà nínú uniform wọ́n láti kọ́ lọ́n gba bá àwọn káwọn sì lè tú bá délẹ̀ ìjọba náà ló sì náà wọn wá ń gbà náà èèyàn mọ̀ nìyẹn àwọn tọ́mọ àwọn tọ́mọ kíkó ti promote yín agbọ́npa promotion yín promotion ni ó sì kórìí búba aláyé àtàlìkíámà torí kò tí ò sí kò ní rí lò ipò tí ò ní kò ní rí lò ó dìgbà tó bá dépò ó dìgbà tó bá lọ́pọ̀ tó ń sẹ́ àti dépò kó tó lè ti pò lò kò bá sì jókòó jẹ́jẹ́ kò bá pé ẹlòmíì sẹ̀sẹ̀ jáná owó ni nísìn lẹ́wọ̀n abò náà yọ ìdóòtì kó ba aláyé àtàlìkíámà nù owó náà ni ó fi bá sẹlòmíì jẹ owó náà ni ó fi gbọ́ sáǹdé owó náà ni ó fi sàbòsí. iná ní òbí gàpá ńgángan ní òbí ní sin lọ́wọ́ ma iná ní arọ ahù sagùnà ńgbọ àwọn ilẹ̀ ìdíjọ́ bá sọ tọ̀lọ̀ síbẹ̀ tọ́lówó náà lọ́wọ́ sọ tí wọ́n máa kọjá ọmọ di tọ́ọ̀gì náà bá rí i pé àwọn tó tán lọ́wọ́ kiri ni wọ́n irun láwọn bá láwọn kírun ó lé àwọn òbíṣẹ́ àti pé iye táwọn iye ọjà táwọn bá já iye ẹ̀lẹ́ ó tún wọ́n pa wọn mo lọ́wọ́ tó ti yọ àyè sọ̀ látòlẹ̀ náà láti lọ pé sọ̀ látòwọ́n ti já tán sálẹ́kẹ̀ ọ̀rọ̀ ayé ìsìn lọ́wọ́ owó wá dé ẹ wọ́n sọ pé ẹ wò ó ẹ mọ sí ẹsẹrin sọ́n lè báyàn kí ẹjọ́ ẹ̀yìn àfa ìṣèfàtúwà fún wa ó tún lè kí mọ́ńgbà tówó náà dé ayé bọ́ àlùkí àmọ̀ bọ́. èyí ó máa ronú dọ́kan ó fẹ́ ó kọ̀ ó sin lọ́hùn kò sin lọ́hùn bó ṣe ń lò gbèsè ayé ẹ̀bọ̀ débi tó dé tí ó ti mọ̀ ìdókù tí ó lò láàrin ọdún kan sí kejì. torí kọ́nà ọba wa kò jẹ́ kí kankan ta dànù gẹ́gẹ́ báwa náà kì í ṣe é gbàgbé bàbá ń sọ èyí tó dánú gbèsè ayé wa ẹnìkọ̀ọ̀kan wa iná ìbí tọ́jú orí ẹnìkọ̀ọ̀kan dé mélòó la gbàgbé mẹ́ẹ̀ èyí tá a mọ̀ nígbà tá a kéré wọ́n sọ fún wa nígbà a dàgbà àwọn tán bí wa nígbà tá a gbọ́jú mọ̀ wọn àbáwọn tí wọ́n ń bẹ láyé nígbà tí wọ́n bí wa wọn níbi ìwọ ti máa ń ṣe nígbà kékeré nù wọn ní ìwọ àpáké mẹ́mẹ́ omi gbọ́ná ló dà ẹ lára nígbà yẹn èyí tá a mọ̀ wọ́n sọ fún wa èyí tá a mọ̀ àwa gan ò gbàgbé tá a bá ń tẹ̀sẹ̀ ẹ bọ̀ látìgbà náà bọ́wọ́ alìsọ́mọ́ á ti pé kí tẹ́lọ̀ tẹ́lọ̀ ńgbà tó yẹ pé mọ́lákù ń bẹ lọ́wọ́ ọ̀tún mọ́lákù ń bẹ lọ́wọ́ òsì tọ́lọ́wọ́ bá yàn ṣẹ́ ìwọ máa kọ sẹ́rin tó bá ṣe kó o sì yára máa kọ́ máa kọ́ mẹ́wàá fún un ìwọ máa kọ́ aburú tó bá ṣe má sì yára kọ́ torí ó lè bẹ̀ mí kí n má bínú tó bá ti bẹ̀bẹ̀ má kọ́ mọ́ tó bá gbà pé kò sí tó burú ń kọ́ ọ́ lẹ̀ ẹyọkan náà ni wọ́n fi kọ́ fún un kí la tó fẹ́ kọ́ lọ́wọ́ bó ṣe jẹun náà lọ́kàn náà ọ̀sán wà lọ́sọ̀ pé bóòlù ọmọ èèyàn ti wá ká burú jọ tó ti wá padà pọ̀ dáadáa lọ tó wá sókun dọ́gbẹ̀dà kíá náà eléyìí ó mọ wá jẹ́ ṣèrèrú ní èdè lágbáwá aláburú aláburú sákánná ṣèrèrú wọ́n ń kọ mẹ́wàá fún ọ lójú ẹsẹ̀ wọn sì kọ́ rẹ ṣùgbọ́n wọ́n tún lọ́ra náà wọn àfún ratio ten to one to ten aburú náà ló tún wá padà pọ̀ jù tọ́lọ́ bá wọn bá jẹ́ ká náà pé fa amáàmà òun sako láti máa wá sí inú ẹni tó bá jẹ́ pé dáadáa rẹ̀ ló pọ̀ jù ó túmọ̀ sí kó láburú tá a bá gbọ́ tàbírò ayà yìí ẹni tó bá jẹ́ pé dáadáa rẹ̀ ló pọ̀ jù fàwùwà fi ríṣà ti rọ̀ ọ̀dìyà yóò wà lùjẹ́ náà torí ríṣà rọ̀ ọ̀dìyà lùjẹ́ náà níjẹ́ bẹ́ẹ̀ kò sí dábẹ́ tuntun tọ́bárẹ̀ ọ̀rọ̀ àdìgárò lọ́rọ̀ ti sọ wọ́n ní yóò tẹ̀lé ìsẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ìsẹ̀mí ìtutù ojú kí ni wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ tí bá sábì jẹ́nà wíwá aláàtò sì láboró wà á mọ̀ mọ́nùkọ̀ fat mà wá sí inú ṣùgbọ́n wá pé ti iṣẹ́ rẹ̀ tó jẹ́ iṣẹ́ orin ó fúyẹ́ aburú ló pọ̀ làgbọ́yé rẹ̀ fàwùmùhù hawiya ó mú bẹ́ẹ̀ kéde màmá ó mú ẹgbẹ́ pé àwọn ti gbọ́ tu àwọn táwọn lè àwọn ọmọ àwọn àbá léèrè ni máa ya rẹ o ààyè rẹ màkánù ẹ ìsílẹ háwíyà àyè ní na ẹ nínú náà wà máa dérọ kà máa yíya bóòlù ó ṣe máa háwíyà yẹn bóòlù ó ṣe máa náà hàmìyà iná eléjò kòròkòrò tó gbóná ni ayé àlè tó ra wọn yẹn. ìní láwọn bá fi sọ pé ọmọ èèyàn wọn máa sọ nígbà tó bá rí kékeré àti títóbi torí ìtókúyà àti nílá yá wọn látànà ọmọ yìí wọn máa pé egbé ọlọ́mọdé kémi àtẹ̀yìn ó pé egbé gbogbo ẹni tó pé egbé láyé kọ́ lé gbégbé pé gbe gbé o dágun. gbogbo wọn kọ́ ló kábàámọ̀ àfẹn tó bá pe tàlùkìámọ̀ onáàni nínú sọ́dọ̀tù káà àyà forty nine yá wáyé látànà nǹkan téèyàn máa ń pè tí èsì ìsìn téèyàn fojú rí tó sì nítumọ̀ máa lè há gàlìkì dáa bẹ́ẹ̀ irú àkọsílẹ̀ wo nìyí. la yughadiru saghiratan wala kabira kò fi kékeré lẹ̀ bèlèdàsí ńlá nínú àìdá ó mọ́lẹ̀ ẹ̀sẹ̀ yóò bọ́ ní kò lè bọ́ fọ́lọ́ wọ́n wá jáde máa mi lù hàbírọ̀ wọ́n wá rí sẹ́ wọn tí wọ́n pèsèǹtẹ̀ síwájú wọn wala yazlimu rabbuka iṣẹ́ rẹ̀ náà sì ni sọ́gbọ́nà bá fi sọ́ba alábòsí. ìgbà tí wọn bá rí ọmọ tó kàn nípò nìkan ìkan àbòsí yóò fi kọ̀ọ̀kì rọ̀ ní wọ́ọ̀kà sí pé wọ́n gbèsè tó pa náà wá nìyẹn torí ẹni tó kàn ń kó ilé ló yọjú yìí ẹni tó gbá lẹ́nu ló yọjú yìí ẹni tó dúnkọ́ ẹni tó sàárọ̀ tó tàbí pẹ̀lú dáńkọ́ tó mórúkọ ẹ̀ lọ́bì kan. tọ́lọ́run sì ní kó rí bẹ́ẹ̀ torí àdánwò tí ó bá yín tó ṣe bẹ́ẹ̀ náà ni kété kó kàn déédéé rí bẹ́ẹ̀ ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ kò sẹ́ni tí kádàrá náà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí kí dáadáa orí bẹ́ẹ̀ àbí kábùrú bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run àgbọ́yé àwọn míì yàtọ̀ sí yẹn kò sẹ́ni tí ni ṣùgbọ́n yóò fà ti sábà torí ipò tó kẹ́kẹ́ wọ́n dé sí lẹ́bi máa gbọ́ táwọn ẹni ibi ayé sọ pé ẹ jẹ́ kí eléyìí máa lọ kí eléyìí ó wúlò nígbà tí wọ́n gbọ́ pẹ̀lẹ̀ kalẹ̀ tí wọ́n rí pé eléyìí ò lè wúlò wọ́n mú ẹnìkan lẹ́nu lọ́lọ́ yìí náà ni gbogbo tí mo sọ yìí inú ọdún náà mo gbọ́rọ̀ yìí kò tó jìbí oṣù mẹ́ta sí mẹ́rin lọ. òun náà mọbi tó ti bọ́ mo ti sọ rí kò mọbi tó ti bọ́ kọ́mọ kó ti bọ́ ni kò ìtí wọn fẹ́ lò náà rẹ̀ ni wípé ó láwọn táwọn wà wúlò fowó àwọn wá ń lọ bí ọgọ́rùn-ún mẹ́ta èèyàn àwọn làwọn wá jẹ́ workers àwọn làwọn ń gún èèyàn àwọn làwọn ń lọ èèyàn àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n kàn fún wọn wá bẹ́ẹ̀ láti máa bá wọn lò pọ̀ kán fi lórí kán fi bímọ ni tọ́mọ bá ti ń bọ́lẹ̀ kódà wọ́n fàyọ́ di wọn ni wọ́n sì jọ jù sínú odó nítorí pé àwọn kan tí wọ́n gún mọ́ ó ti wà ńlẹ̀ olódó lọ bíi bí ìrẹ́ rẹ̀ abẹ́ náà ti lọ lọ ọ láwọn táwọn òwúlò fowó làwọn ti sẹ́wọ̀n ẹni tó bá ṣe bíi pé nǹkan kan kóhun nírira tí ò fẹ́ gún tánú ogún kíákíá òun àpọ̀ òun tó sọ sínú gbó. ọwọ́ ń sọ fáwọn tí wọ́n ń bi léèrè nínú rédíò wọn ti ń bi léèrè èmi ò rò sàn sójú ó ní tòun tí bóun sì ń sọ yìí náà òun sì máa ń gbọ̀n gìrìgìrì tó lóun mọ̀ kò tí ì dájú o ti kú òun bẹ́ẹ̀. fún jìnnìjìnnì tó ti wọ̀ ńlá oníbòòdì sọ̀rọ̀ yìí òun ti gbádùn gìrìgìrì máa ń mú òun gbà mí bí pé pé ibẹ̀ náà lọ sí ọmọ èèyàn àmọ́ rántí gbogbo ń tó ṣe pé òtó bẹ́ẹ̀ láyé ìgbọ́rù táwọn rọ̀ ńlọ́pàá tó fi jẹ́ pé nínú ẹ̀sìn. à ń bùkátà ká máa túbá kò sí búyẹ̀ fẹsẹ̀ nínú kẹ́yìn ọmọ àmà àbíkọ́ mọ́mọ́ àmà kò sí búyẹ̀ fẹsẹ̀ ọmọ ádámà kúlù bani ádámà kàtọ́hùn wàlíkúlù láwùdómin alfáàbìlì òmùn gbogbo ọmọ ádámà aláìsè ni wọn ìyẹn ló jẹ́ ká máa pé kò sí búyẹ̀ fẹsẹ̀ à ń tẹ́lọ̀ àfi ń tẹ́ra wa àfi ń tẹ́lọ̀ látara ara wa kò síbòyẹ fún ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá ti mọ àdámà wa nù fáwọn àtàjọ mọ àdámà ó ti yẹjú ìtàwọn màláìkà ṣùgbọ́n wọn sọ pé ẹ má bẹ̀ ni kí ló wá dé tí kọ́ọ̀tù nínú yẹn gan náà àti wá náà kọ́ lọ́mọ bínú ó wá nira táwọn ẹ̀sán bá fẹ́ jẹ́ káyé ó dàrú kí ló sú láìláà wọn ò fẹ́ ń bẹ̀sù bẹ̀gbà wọ́n ń pariwo fìtínà wọ́n ń pariwo wàhálà kí ni mùsùlùmí òdodo òní lè bẹ lọ́wọ́ bá ti táàfin mọ̀ pé ọlọ́run balọ̀ba lágbára inna Allah ala kulli shay'in qadir ó sì ní al-mudabbiru ìtumọ̀ ẹni pé òun ń tẹ̀rì mú ka pé ìwọ máa bẹ láyé ma má lè kankan tanu má ẹni tí ó jẹ káyé ń bẹ àrùtọ́ ọlọ́run ni ọlọ́run fẹ́ kó máa bẹ kó máa rí pé bíbẹ òun àdúrà máa ń gbàdé rẹ̀ ọlọ́run sì máa mú wọn lọ́dọ̀ nítorí pé bíbẹ wọn kò ní jẹ́ kálàáfíà ọ̀bẹ tí ń sẹ̀mí láyé ọlọ́run gbogbo eléyìí ní máa wá sọ́dọ̀ òun ká sì máa wá sọ́dọ̀ òun torí pé náà ń àdẹ́sẹ̀ náà kọ́ lọ́mọ èèyàn bá débi wípé tó àwọn yìí irú àwọn àwọn ò lè sọ́lọ́ ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn. níbi tẹ́sẹ̀ pọ̀ dé àní ẹ̀yin ẹ bá ẹ ẹ àmọ́ yìí pé ẹni tí sọ pé ẹ bá bẹ lọ́hùn àwọn ò lè bẹ lọ́hùn kọ́ lọ́hùn ó gbà ṣé wọ́n bá ti bẹ lọ́hùn fún ọ tí ó ti gbà tó ó takò làákàyè ẹni tó bá mọ̀ fóun tẹ kọ́ máa bẹ ọlọ́hùn bá kọ́ máa wá títú bá kọ́tọ̀ ọlọ́hùn. ọ̀dọ́gbọ́ kan àbíkó tó débẹ̀ ọmọ ọmọ kan sọ̀rọ̀ díẹ̀ Allah ta'ala ni ó ní ẹ máa sírò sí ara yín kó tó di pé wọ́n bá yín sí i ó ní ẹ sì wọ́n sẹ́yìn wò kí wọ́n tó bá yín wọ̀n nítorí pé gbogbo nǹkan kan nínú iṣẹ́ yín ìyàwó mẹ́yìn ní tó ọ̀rọ̀ dùn á darí dáadáa fà ní àyíká kan ẹni tó bá ti ṣèṣirò ara rẹ̀ níṣirò tó lágbára fúnra ara rẹ̀ yóò jẹ́ kó rọ̀ lọ́dọ̀ ọlọ́run kéèyàn ṣírò ara rẹ̀ man hasaba nafsahu fi rọ̀kọ̀ ẹni tó bá ṣírò ara rẹ̀ nígbà tára dẹ̀ kọ́bílà ìsáàbì ṣídà kó ló ti ṣèrò ń le ahada marji'uhum òun kí làrọ́tọ́ wà jùtọ̀ ibi ìyọ́nù olóòbá ní ó darí sí ẹni bá wá síjú sí. táyé tó àbí tó síjú sáyé tó wà wọ́n mọ̀ púpọ̀ ṣẹ́gàlá ti wà wá òtítẹ̀ ẹnu ẹ̀ wá fà ìrojú ba tí ò ráyè sí tí ò ara rẹ̀ áádà amínú òwú ìlànà dáàmà tí wọ́n là irú wọn máa kábàámọ̀ wọ́n sì máa pòfò torí kò ráàyè rí àléébù ara rẹ̀ kò mọ ibi tó ń kù sí kò dáa kí mùsùlùmí mọ̀ lóbi sáyé bẹ́ẹ̀ torí ẹ̀ ni wọ́n fi sọ kátètè máa sanulo wá ń gbọ́ àti tọ́pọ̀ lọ wá wa kódà kólùmọ̀ tó tó ti wá àti wa òye tàtọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run dá mẹ́wàá náà wọ́n fẹ́ ká sàmúlò ẹ̀ kó tó di bá wa débi kan tá a gúnlẹ̀ sí tí lílọ ti lọ mọ́ tí ó kù sírò tí ó kù àbọ̀ bẹ́ẹ̀ náà jọ̀gún kankan pé ẹnìkan ò ní jẹ́ olùgbàgbọ́ tí ń páyọ̀ ọlọ́run tí tó fi sírò ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sírò ọmọ ìyá yín níbi kí sẹ́ bá pa yín pọ̀ bẹ́ẹ̀ ṣe ń sírò ara yín pé ó ń mú jù mí ó ń mú jù mí lọ tá kún báyìí déédéé ní òjẹ́ ẹ sírò ara yín gangan fúnra yín jù bẹ́ẹ̀ lọ ara àbẹ̀rẹ̀ bá ní ara yín débi pé kẹ́ ẹ mọ ti wá oúnjẹ tẹ́ ẹ jẹ àti nǹkan tẹ́ ẹ ti wá èmi àtọmọ yàrá kan là ń sọ̀rọ̀ èèyàn méjì kan ní àwọn àǹfààní wa ní nàìjíríà tí ti lọ mo ní èmi gan ò mà nígbà mo dé ààyè wọn mo dárúkọ sẹ́kọ̀ọ́ Adam rahimahullah àti bàbá wa abdulsalam murtada abdulsalam mudiru professor madul arabi ní Ìbàdàn àtàwọn míì náà bẹ́ẹ̀ ìgbà tí jàdémi ọkọ̀ dé mọ́ríkàzù láyé nínú ẹ̀bùn tọ́lọ́ fún Sheikh Adam nínú ìròyìn àwọn ẹni ọlọ́run onígbé záhídù ni wọ́n sá ni ayé sì ń bẹ lọ́wọ́ wọn. àwọn tí wọ́n ní remote control àwọn olówó lọ́wọ́ àkọ́kọ́ gbà tẹ́mi wà kọ́ dé ilé ẹ̀kọ́ wọn wọ́n rẹ̀ blọọkù lásán wọ́n tó wọn òṣìṣẹ́ wíńdò sáwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ. àwọn olówó tẹ mọ̀ wọ́n wọ́n yẹn àjọlá sì bẹ́nu wọn àtàwọn míì náà wọ́n sì bẹ láyé. bẹ́ẹ̀ náà la mọ bàbá wa mùsábàbù sàlámù ní mádùlá arọ́bí wọ́n ní tá a sọ débẹ̀ tí wọ́n lè kásẹ̀ kó túbà tó nílẹ̀ nìyẹn ní tá a sọ débẹ̀ ni pé adùn ti ń bẹ fún ìmọ̀ tọ́lọ̀ ń bá fi lílò tì í àtàdùn ti ń bẹ fún ìmọ̀n tíyẹn bá mọ̀ ọ́ kọjá gbogbo nǹkan míì ti ń jádùn láyé wàláhì làbíyù kò wá sẹ́nìkan tí ó máa dùn ìmọ̀ àti ìmọ̀n àfẹnudúbábára ẹ̀ bẹ́ẹ̀ àfẹn tó bá bá rẹ̀ nínú ìmọ̀ ẹni tó bá bá àwọn èèyàn nínú adùn fàyè wọ́n máa ń bá wọn mọ̀ pé áà ah, ah, ìyẹn lọ́lọ́run kẹ́ báyìí ẹ lè mọrú kẹtọ́lọ́run ti fún wọn ní ìmọ̀ àfẹn tọ́lọ́run ti mọ̀ ní fún gàgà fún ara rẹ̀ ẹ wọ́n jẹ́ mádìí tẹ̀wá anábì sọlọ́lá sọlá ó ní sàlásùn àwọn ṣetí mẹ́ta kan àbáwọn àwà yẹn ni pé sàlátù fi sọ́ọ́lé àwọn àwà mẹ́ta kan bẹ tí máa ń kúnnà fi hìnnà ẹni tí bá ń bẹ lára wọn hinna iman yóò sì máa rí adùn iman. àkọ́kọ́ tó jùlọ ọlọ́wọ́ kọ́kọ́ wí ni pé sallallahu alaihi wasallam an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kó jẹ́ pọ́ lọ́wọ́ àtàlẹ́bí lọ nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan mi kókó láyé lọ ìyẹn mi lè lọ́ọ́ síbẹ̀ ìyẹn mi lè síbẹ̀ wọ́n tóbi ìdèkejì ni kó o nífẹ̀ẹ́ èèyàn láyò ẹ̀bùn ìlà ìlà kó jẹ́ pé kìí pé nítorí nǹkan mi àti torí ọlọ́run ló ti mí nífẹ̀ẹ́ lágbájá èwo ló sì dùn ọ̀nà tàyé sáà ń tọ́ka sínú gbogbo sáà ń sọ yìí. ẹlẹ́ẹ̀kẹta kófòrò kàmá àfìnà àwọn kàmá kó o lórí pé o fẹ́ mókè o fẹ́ kú òbí àìsàn o fẹ́ lọ́lá o fẹ́ gbẹ́kọ̀ o fẹ́ rí jẹ o fẹ́ rí mu o fẹ́ láyé kó o kórìíra àti sẹ́bọ bí ti wù kó ma kàmá yàtúrà wà yín fọ̀rọ̀ àbí náà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìkórìíra àti nǹkan àrísá fún ọ pé kí wọ́n ju ọ̀sìnù náà mẹ́ta yẹn ẹni táwọn nǹkan yẹn bá ń bẹ lára rẹ̀ wájà dàbí hinna aláwọ̀tà ìmáàn yóò rí adùn ìmáàn adùn yìí máa ń ti kọjá gbogbo nǹkan tí ń bẹ láyé tọ́mì yẹn máa ń gbádùn lọ. ìyẹn ló fà mọ́ mi jẹ́ pé òun ní ìfọ̀kànbalẹ̀ ìfẹ̀mí ayé wà ní làwọn ẹni ọlọ́run bá lò òun ló fà tó fi jẹ́ pé níbi ìrántí ọlọ́run ìmọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run ó ibẹ̀ ni adùn ayé wà àti tàrìkì àmà ó dà kò yẹ kéèyàn ó ti gùlù kọjá àlà kò yẹ kó wọ ni inú ọba tọpọlọpọ fi kọndẹ́mù nǹkan ayé mi tó ti jẹ́ pẹ́ tọ́ ni tí haram wà ní kí lè yẹ tẹ̀ ń wá mi léyìí gan kódà wọ́n kọndẹ́mù jíjẹ mímu mi ẹlòmíì kọndẹ́mù ẹran ẹlòmíì kọndẹ́mù ẹja nígbà tí àlà bá wọ̀ tí ò bá sí téèyàn tí kìí ti pè sí èsì ìsẹ̀pẹ́sìn ló kọ̀ndẹ́mù ẹ̀ dáàbò àti òfin jẹ́ pé kìtáàbù ọlọ́run àti súnà nàdì sọ̀rọ̀ sọ́là òun náà ni mẹ́jọ tí yóò fi mọ̀ pé eléyìí lóòótọ́ èmi ni ò láìpẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ èmi ni mi ò tíì ní kò sí tó burú bẹ́ẹ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn máa fẹsẹ̀ rìn lọ orílẹ̀-èdè mi pé torí òun ò ní wọkọ̀ orílẹ̀-èdè wa yìí gan tó sì fẹsẹ̀ rìn practically tí èsè pé wọ́n yá ń wọ́n sì lọ sókótó pé à ní wọkọ̀ níbẹ̀. ẹ̀kọ́ ẹ̀tọ́ airways Islam yóò fún yàn ní yóò fún yàn ní yóò fún yàn ní ojú ojúkànnà ààlà tí yóò bí ní kọjá àánú àlọ́ ọlọ́run gbogbo nǹkan tí yóò yẹ kí yóò fi sìn lọ́run tí yóò fi sọ pé ẹ̀sìn náà ni that is why tó fi jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n wá ń lọ mẹ́sì Islam la lónìí alihamudulilayi gbọ́ ọ̀rọ̀ ti lójútùú ibẹ̀ bí ọ̀rọ̀ Yorùbá náà ni afẹ́fẹ́ ti fẹ́ adìyẹ fọ̀rọ̀ àjẹ́ a ti mọ̀ pé oúnjẹ táwọn èèyàn fẹ́ jẹ ni ní táwọn èèyàn ó jẹ náà ni wọ́n ń wá iná ilẹ̀ lómi fi ń pa ẹnìkan iná ilẹ̀ lómi fi ló fẹ́ jẹ́ pé ọmọ èèyàn ní ìsìn ọmọ èèyàn ní jíjẹ ọmọ èèyàn ní pípa ọmọ èèyàn ní jíjígbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tẹ ẹ̀ mú wọn sọdẹ ẹranko mọ́ láwọn ẹranko láwọn àwọn ẹranko inú igbó àbẹ́ranko tòsí inú ilé kò mú wọn sọdọ wọn mọ ọlọ́yà ò tà àwọn elékùlù wọn ò ọmọ ẹran ọmọ èèyàn ti dùn subhanallah wọn bá débi pé tí o bá jẹ èèyàn kò lè jẹ èèyàn nínú tíra wo ẹ ń rà ban lókèrè ẹ nínú ilé ẹ ń lókèrè ẹ fáwọn èèyàn pa àwọn èèyàn nígbà tí Ah, wọn ti rókù àwọn èèyàn ẹgbẹ́ bá tẹ̀ pa wọn ẹgbẹ́ ó yẹ ká máa sa àwọn lọ́mọ ti wọn wọ́n sì pàṣẹ gbogbo lọ inú ìjà olóṣèlú náà ni nínú ìjà olóṣèlú náà ni ó ní nǹkan tí wọ́n lọ bàwọn ẹlẹ́yìn òsè ọmọ kékeré kan tó tẹ̀lé nìkan náà tí wọ́n pa èló sọ díẹ̀ nínú tójú rí ọmọ kékeré inú sọ pé àwọn tí wọ́n tẹ̀ pààyàn gan níjọ́ náà lọ́hùn ó lápò ọlọ́pàá gbogbo wọn wọ̀ bọ́lọ́pàá ni wọ́n ni bí wọ́n lọ́wọ́ sọ ọlọ́pàá ni ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n wọn wá rò bí wọ́n ti pààyàn tó jọ náà ṣebí láyé yìí náà ni ṣebí torí ayé yìí náà sì ni Boko Haram ìjọba ni yóò fi kòlókùn ìjọba ó ti gbá yóò fètè pèrò pẹ̀lú bí a ah, la hawla wala quwwata illa billah yawma tubla sarair ọmọ adá náà yẹ kí èèyàn rántí àlùkè àmà iná lè ti ro sẹ́tà ń sọ tí ẹ bá ti ń ro tí ẹ ń ro tó ń ro tó ti ṣe tó ń ro ibi tó bá dé tó sì mà ó dà kò burú mo fẹ́ sẹ́lẹ̀ kejì àtẹ́lẹ̀ kẹta kí gbogbo ata bá lè àgírí pé ẹjọ́ tẹ̀sẹ̀ ò kan parí ẹ rí i pé wọ́n bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀rẹ́ àti karùn-ún ẹ rí i pé wọ́n sọ pé ẹ fi wálẹ̀ ká máa bẹ́ẹ̀ ó dà tá a bá fi wọ́n lẹ̀ ká máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́lẹ́kà kún táàsì mọ̀ pé kankan wọn ní bọ́mọ èèyàn nínú àwọn kan tí ó bá lọ iṣẹ́ rẹ̀ àtàrà ilé ẹ̀ àti kítún ni dúkà nǹkan tó ṣe ń ṣe àtàrà ilé ẹ̀ wọ́n bá lọ máàlù wàhálù wàhámàlù dúkìá rẹ̀ náà gbogbo àwọn nǹkan tí ó padà lẹ́yìn ẹ̀ gbogbo àwọn lọ nù àwọn ó padà lẹ́yìn ẹ̀ wọ́n nǹkan kan tó sì gbogbo tó wá kójọ náà àwọn náà padà yóò kó amadu ẹnìkan iṣẹ́ tó ṣe nìkan ní òní padà lẹ́yìn ẹ̀ iṣẹ́ ẹ̀sìn yóò di ẹ̀dá tó dìde bá ọmọ yẹn nínú sàárè sọ̀láàtù sóòrè yóò di ẹ̀dá sọ̀láàtù lóòrè sọ̀láàtù làásù àtàwọn ọtẹ́ olóore míì tí wọ́n sì wá pé èmi ni sọ̀láàtù sóòrè àdéhùn ànábì ni sọ̀lọ̀ kan torí pé sàárè ilé ayùn ni yàrá ayé tí ò bá sẹ́nìkàn kan lé sí ilé ayùn yàrá ayé

kọ́nà kọ́mọ̀jà kábàámà aburú ayé wa àtàlìkí àmà wa kọ́nà kó sọ ayé mùsùlùmí òdodo kó sọ ayé mọ́mìnì òdodo kó sọ ayé tó lè máa túbá tọ́lọ́ ti lè máa gbajú túbá rẹ̀ أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه الغفور الرحيم اللهم اعز الإسلام والمسلمين وأذل شرك المشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرعنا اللهم انصرنا على أعدائنا أعدائك أعداء الدين اللهم عليك باليهود والنصارى وأنصارهم وخلفائهم ضد الإسلام والمسلمين في هذه البلاد وهذه الديار وديار المسلمين القاطبة إنك على كل شيء قدير بعزتك يا عزيز وبجبروتك يا جبار وبقدرتك يا قدير إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وعلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون تفلحون قم إلى صلاتكم غفر الله تعالى لي ولكم